Salam alaikum, warahmatullahi wabarakatuh mo ti padà gbọ́ ó dàpọ̀ ní facebook ló ní issue a little bit issue látọ̀dọ̀ wọn kò ń ṣe kinní kan ó dàpọ̀ ní facebook ló ní problem lọ́dọ̀ wọn be. anyway ohun tí mo ń tọ́ láti sọ̀rọ̀ ni pé kí akéwújẹ ẹlẹ́dẹ̀ wa búra sí pé ohun tóun ń ṣe yẹn òun ń to torí tọlọ́hun ni o to bá pọ̀ torí tọlọ́hun lòun ṣe ń ṣe tí ò ṣe pé torí nǹkan kan o báwọn kan ló rán òun o báyìí ni kò ṣe rí fóun kò búra bẹ́ẹ̀ kí làdéhùn tó ṣe fún ta lọ́lọ́run adúrú aburú tí ọmọkùnrin yẹn ṣe fún sìlámù tó yé gbogbo wa tó yé gbogbo ayé pé ọmọkùnrin ṣàbòsí fún sìlámù ó bà sìlámù jẹ́ akéwùjẹlẹ́dẹ̀ wá ń ó wá ń fi ọmọkùnrin yẹn lẹ́mìí balẹ̀ torí n tó jọ wà láàrin wọn kí ló wà láàrin débi pé o wá sọ fọmọ ọkùnrin yẹn pé kó fọkàn balẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ o máa dúró tì kí lẹjọ papọ̀ kí lẹjọ papọ̀ akéwòjẹ pọk kí lẹjọ papọ̀ kí lẹ lè tó wá ń fi ọmọkùnrin tó sun kùránì tó dáná sun alukùránì kẹrìm tó dáná sun kùránì kí lẹjọ papọ̀ tó wá ń fi lẹ́mi balẹ̀ débi pé ọmọkùnrin yẹn wá ní confidence pé kò sí kankan tóun ṣe yẹn òun ṣe gbé kí lẹjọ papọ̀ tó bá ń rò pé orí gbogbo èèyàn dàrú torí tìwọ́ bá dàrú akéwòjẹ pọ́k orí gbogbo èèyàn dàrú tí orí tìẹ bá yí akéwòjẹ lẹ́dẹ̀ orí gbogbo èèyàn kọ́ ló yí orí gbogbo èèyàn kọ́ ló yí orí tìẹ lè dàrú kó rò pé bóyá o lè dúdú ojú gbogbo àwọn èèyàn ó lè dúdú àwọn ó lè blọ́ọ̀fù àwọn àwọn èèyàn gbogbo èèyàn kọ́ ló lè rí blọ́ọ̀fù náà ló lè dúdú ojú wọn akéwòjẹ pọ́k ó lè ráwa kọ blọ́ọ̀fù náà kó blọ́ọ̀fù àìwé kan wá kó kó dúdú ojú wa ká má mọ̀ tó ń ṣẹlẹ̀ kí ló jọ wà láàrin wa àtọmọ ta lọ lọ́hùn yẹn débi pé òun ló wá ń dìfẹ́ǹdì tó jọ́gbọ́n dìfẹ́ǹdì àwọn ẹlẹ́bọ akéwòjẹ pọ́k kí ló sọ wà láàrin ìwà àtọmọkùnrin yẹn ẹ̀yin lọrin ẹ má wò ó pé Saheed Shittu ẹni tó bá ní pírọ́blẹ́mù pẹ̀lú mi tó bá ní kéèsì pẹ̀lú mi gbé kéèsì dìde sí mi pé mo dìfẹ́ mu ẹ èyí tó bá kọ pé kí n bẹ̀ ẹ́ màá bẹ̀ ẹ́ èyí tó bá jẹ́ pé kájọ máa fà á lọ àjọ máa fà á lọ tó ti gbọ́ mi ṣùgbọ́n èyí tóun ń ṣe yẹn tóun bílífù pé tẹ ẹ má jẹ ẹ má jẹ kó ẹ má jẹ kó dúdú ojú yín iṣẹ́ ó ń ṣiṣẹ́ fáwọn kan ni o akéwòjẹ pọọkì ń ṣiṣẹ́ fáwọn kan ni torí ẹ̀ ló ṣe ló ṣe ń sáré wá sí ha ẹ máa rò pé torí Ọlọ́run ó wá ó wá ẹ máa àpẹẹrẹ tẹ máa fi mọ̀ pé ó ń ṣiṣẹ́ fáwọn kan rèé ó ń sọ wípé ninety percent Ìlọrin o Yorùbá ninety percent ó ní Yorùbá ni wọ́n ṣé ẹ̀yin ọmọ Ìlọrin ṣé ninety percent ni Yoruba. ẹ̀yin tẹ́jọ́ ọmọ Ìlọrin ọ̀rọ̀ tí ò bá làákàyè mu ọ̀rọ̀ tí akéwùjẹ lẹ́dẹ̀ ń sọ kò wà kò bá làákàyè mu pé ninety percent ọmọ Ìlọrin o Yorùbá ni wọ́n irọ́ ló pa irọ́ tí ò rújú tápà wà lọ́rin bẹ́rìbẹ́rì wà lọ́rin fúlàní wà lọ́rin haúsá wà lọ́rin bàrùbá ọ wà lọ́rin yorùbá wà lọrin tribe tó wà lọrin wọn á fẹ́ tó ten àbí jù bẹ́ẹ̀ lọ tó wà nílùú lọrin báwo ni yorùbá yorùbá nìkan máa ṣe wá kó ninety percent ẹgbẹ́ làkàyè kalẹ̀ kò ní ìdíkà tí ẹ lọ ká sì fi kàn mí gbogbo wọn dẹ̀ lọ́jọ́ wà ń bẹ̀ <coughs> tó bá sọ pé ninety percent èdè tó ń sọ nílọrin o yorùbá ni no doubt mi ò doubt ṣùgbọ́n tó bá sọ pé 80, ninety percent ní gbogbo ọmọ yorùbá irọ́ ló ń pa ó ń ṣiṣẹ́ fáwọn yorùbá nation ni n tó sọ yẹn ó ń ṣiṣẹ́ fáwọn tó fẹ́ gbalẹ̀ yorùbá ni n tó ṣe nìyẹn n tó sọ yẹn o ó ń ṣiṣẹ́ fáwọn tó fẹ́ gba ìlọrin facebook ló ní problem but ẹ máa bá wa click love and like facebook ní problem tiwọn akéwùjẹ́lẹ́dẹ̀ ń ṣiṣẹ́ fún àwọn yorùbá ẹlẹ́bọ n sọ jáde yẹn ẹ̀yin lọ́rin n sọ yẹn sódodo ni akéwùjẹ lẹ́dẹ̀ wí ó nẹ̀yìn ọmọ ó ní Ìlọrin o ninety percent Ìlọrin o ọmọ Yorùbá ni wọ́n ṣé tòótọ́ ni ẹ̀yin ọmọ ọ̀dọ́ èmi o èmi ò sọmọ lọ́rin ẹ̀yin ọmọ lọ́rin ṣé ninety percent Yorùbá ni tíráìpù tó wà lọ́rin wàá tó bẹ́ẹ̀ wà tí n bá ṣe mistake báwo ni Yorùbá lè kọ́ máa ṣe kó ninety percent. Eko Èkó bẹ́ẹ̀ kò ṣe tó yìí tribe tó wà bẹ́ẹ̀ pọ̀ kagbà pẹ́lẹ̀ Yorùbá ni Yorùbá kó ninety percent lẹ́kọ̀ọ́ laye Yorùbá ò lè kó ninety percent lẹ́kọ̀ọ́ láéláé kò possible a <coughs> máa jọ yọ ọ máa yọ síra wọn ni yíbo wà ń bí o ò ní sọ lálábà international o ò ní sọ ní gbogbo àwọn ní sọ káàkiri yíbo wà ń bí Haúsá wà gbogbo ẹ wà ń bí akéwùjẹlẹdẹ wa wá sí Ìlọrin ó wá ó wá ń kó ti ṣéwù ádámọ̀ ó wá kọ orin kan mi máa gbàgbé orin yẹn ó ka orin ṣéwù ádámọ̀ kan ó fi wá gbé yín mọ́ra pé ẹ nínú orin yẹn o wọ́n fi kí ṣéwù alímì pé ẹ o pé ẹ láti ẹ kí lórúkọ ẹ láti Ìlọrin láti gbé ẹbí kí lórúkọ ìsìlámù tán nílẹ̀ mi ìrántí bóri yẹn ṣe lọ ohun tí orin yẹn ń dúró lé lórí akéwù jẹlẹ́dẹ̀ bóyá olódò ní ẹni pé òmò kéwù ni o àbòsí lèmi rí yẹn sí ohun tó wà nú orin yẹn tó ń ka tó kà jáde ni pé Islam tọ̀ láti Ìlọrin lọ sílẹ̀ Yorùbá n tí orin yẹn dúró lé lórí nìyẹn àbọ́lódò ní ẹni orin yẹn dúró pé Islam tọ̀ láti Ìlọrin wọ ilẹ̀ Yorùbá n tí ṣé wàá dámọ̀ kọ sínú kínní yẹn nìyẹn ṣọtúgbà tó bá dàrú mọ́ ẹ lójú kò dàrú mọ́ àwa kan lójú àwa nílà káyì lórí agbọ́n tó ń tọ́ ń tọ́ ń sọ yé Islam ń tọ̀ láti ilẹ̀ Yorùbá lọ sí ẹ ó tọ̀ láti lọrin lọ sílẹ̀ Yorùbá ni ìtumọ̀ tó ń sọ nìyẹn tabẹ́rẹ́ ni ká wò ó lọ ká wò ó bọ̀ ìlú tó bá ní more than eighty percent àfàs àwọn náà náà spread ní Islam Islam wà lẹ̀ Yorùbá but pé ìlú tó produce àfáàjù jẹ́ pé wọ́n wá ń fọ́n káàkiri láti gbéṣẹ́ ọlọ́run kiri ìlọrin ni àfitàwọn ṣàbòsí àní kò sáfà ìbàdàn àní ò sáfà lọ́yọ̀ àní ò sáfà ìjẹ̀bù àní ò sáfà lẹ́kọ̀ọ́ ibu islam ti wà lẹ́kọ̀ọ́ kó tó wà lọ́rin tó tọ́ ni hundred percent o má jiyàn yẹn tó bá jiyàn yẹn àjọ gbéwèé tàn jáde èkó ti ń exist ti pẹ́ islam ti wà lẹ́kọ̀ọ́ ti pẹ́ confam ni má jiyàn ẹ̀ ó wà nù tán ṣùgbọ́n <coughs> ìlú tí ó gbé ìsìláàmù tó gbé ìsìlámù sórí nílẹ̀ yorùbá o ìlọrin ni confam ni táwọn tó dẹ̀ pòdúsì àfáàjù o ìlọrin ni confam ni má jiyàn ẹ̀ táwọn àfáàyẹn dẹ̀ fọ́ká tó ń ṣiṣẹ́ káàkiri o nípa ìsìlámù o either good or bad o ìlọrin ni má jiyàn yẹn kò rújú ṣùgbọ́n tèmi ń sọ fún akéwùjẹlẹ́dẹ̀ẹ́ àbòsí tó wá ṣe nílọrin àbòsí ló wá ṣe nílọrin nígbà tó wá dé lọrin ó wá ń gbé ẹ̀yìn ọmọ lọ́ni mọ́ra pé ah Problem gangan gangan òun là ti solve ọ̀rọ̀ ọmọ ta lọ lọ́hùn yẹn ó mọ̀ọ́mọ̀ ń láìtì aburú ta lọ lọ́hùn lójú ayé ni ó mọ̀ọ́mọ̀ ń gbé aburú títa lọ lọ́hùn ṣe kó lójú yín kẹ má rí títa lọ lọ́hùn ṣe ó fẹ́ gbé kó lẹ́mìí èyí ó sun alukuriyaani kẹrin eh, o no sun, o n bu anobi wa muhamma. Olori bu ara wo ake u jepok. O de pe, ohun to se nye, o sabo si fu silamu. Adurun to se nye, o ti tobi ju. Iwo, o wan, o wan kilen, pe to se o, o o kere, sí ti Saheed Shittu ṣe nítorí wọn wá ń sọ nìyẹn kí ló jọ wà láàrin wa share program yìí torí Ọlọ́run ẹ bá wa share dáadáa kí ló jọ wà Mr. Kewje Pok. Kilo de to tó fi fi lọ́kàn balẹ̀ kí ló dé fi fi ọmọkùnrin yẹn lọ́kàn balẹ̀ eléyìí you mad ẹ jẹ́ block wèrè wèrè bóyá Yoruba nation ni kò jẹ́ yé mo ti blọ́ọ̀kì ẹ̀ wèrè tó ń disturb yín yẹn mo ti blọ́ọ̀kì ẹ̀ pa kí ló jọ wà láàrin ìwọ àti ta lọ lọ́hùn débi pé ta lọ lọ́hùn ni ìwọ wá ń kín lẹ́yìn akéwòjẹlẹ́dẹ̀ kí ló dé kí ló wà láàrin yín tó yẹ pé ta lọ lọ́hùn ló ń kín lẹ́sẹ̀ ẹ̀yin lọ́rin ẹ pé ẹ̀yin náà ẹ̀yin ọmọ ọlọ́rin tó jọ́ọ̀lì jìnnà ọmọ ọlọ́rin tó dẹ̀ ní ṣàbòsí ṣé ninety percent tí akéwòjẹlẹ́dẹ̀ sọ so correct yorùbá ló kó ninety percent nílọrin o ṣọ́kọ̀ rẹ ti ń dákẹ́ oúnjẹ lẹ́dẹ̀ ń sọ yẹn ṣọ́kọ̀ rẹ ti ọmọ pé o ò ní ṣàbòsí ṣọ́kọ̀ rẹ ti pé nílọrin o yorùbá ló kó ninety o nílọrin ṣé wọn náà gbà wọlé ń dákẹ́ oúnjẹ lẹ́dẹ̀ ń sọ ṣó gbà wọlé ṣó gbà wọlé ẹ̀yin ọmọ ìlọrin ṣé ń dákẹ́ oúnjẹ lẹ́dẹ̀ sọ yẹn ṣọ́kọ̀ rẹ ti ń tí akéwújẹ pork tó ń sọ yẹn o ṣó kọ̀rẹ́ẹ̀tì ẹ̀yin ọmọ ọlọ́rin ṣe gbà wọlé pé yorùbá ló kó <coughs> ẹ̀yin sọ pé send your whatsapp number kíní kan mi ò mi ò fi whatsapp number mi lẹ̀ mi ò mi ò fi whatsapp number mi lẹ̀ eh. ṣó kọ̀rẹ́ẹ̀tì ṣé dákẹ́ oúnjẹ lẹ́dẹ̀ẹ́ sọ yẹn ṣó kọ̀rẹ́ẹ̀tì ẹ̀yin ọmọ ọlọ́rin ẹ ṣe fídíò lórí ẹ̀ kẹ́ kó sí lẹ́nu wọ́n wá gbéṣẹ́ fún ẹ pé kó wá máa wá wàá wá mọ̀nàfìkì kò sí mọ̀nàfìkì jẹ́ pé ó tó ti ní lọ́wọ́ ní táìmù wa yìí o mọ̀nàfìkì ayé ànábì wa o mọ̀nàfìkì kò sí mọ̀nàfìkì tó tó ti bàbá yẹn akéwòjẹ ẹlẹ́dẹ̀ yẹn láyé lọ́wọ́ yìí ó wá pariwo pé ẹ mú o òun gangan ní kẹ́ mú ẹ̀ẹ́dẹ̀ lọ mú nẹ́ẹ̀tì wá kẹ́ wá mú mi ṣé mo sá ni ẹni tó bá ń sá ẹ mẹ́jọ sá lọ ẹ mẹ́jọ sá lọ ẹ bá wa mú ẹni tó bá ń sá lọ ń lè Akérèdọ́lù lẹ̀ ẹni tó bá ń sá náà ń lé èmi ò sá mi ò sá fẹ́ni bọ́dì tó bá rí mi pé mo ń lo torí pé iṣẹ́ iṣẹ́ tí mo ń ṣe ó jọmọ́ kí n máa lóró àwọn mọ́tò tó ga ńlẹ̀ ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì Nàìjíríà road ò gbádùn Nàìjíríà road ò dá ó ń lọ ń bọ̀ network ti padà wá Nàìjíríà road ò dá ẹlẹ́ẹ̀kẹta security mo ní security fúnra mi ṣó ti gbọ́ mi ohun tó fà á tí mo fi ń lo àwọn operational car yìí nìyẹn eh, jeep yìí nìyẹn so ti gbọ́ tó bá wá wò tó bá wá rú ẹ lójú pé báwo ló ṣe jẹ́ ìwọ náà lọ ra ó ṣàmọ́ ẹ tó ń tẹyẹ kọ̀ọ̀kan ọmọ ẹ tó ń tẹyẹ kọ̀ọ̀kan akéwòjẹ ẹlẹ́dẹ̀ tó bá jẹ́ pé tó bá já sí lára torí mo lẹ́yìn tó ń gbó tó níbo ló ti rówó níbo ló ti rówó tó fi ra lé ó ra lé kó wá ní ilé wá dàbí aṣọ mo gbọ́ òpònú ó ní ilé èèyàn kan ṣe pé ilé èèyàn kan ni mo wà ní pé ọ̀kan ló ní ilé yẹn ókè ọ̀kan ló ní ilé yẹn àbí báwo rí jọ́ọ̀tì bá fẹ́ ṣí <laughs> wàá rí lórí íńtánẹ́ẹ̀tì mo rẹ̀ ṣí tán mo ṣí tán ṣé o ti gbọ́ mo ṣí tán gbogbo yín náà làbá pé ká wá jẹrẹ sí <laughs> mo ṣí tán ìkan ní kọ́ lọ fóògìrì ṣé àdéhùn tí mo ti ṣe pé mo fẹ́ fóògìrì tẹ̀tẹ̀lẹ̀ mo ṣe nífọ̀ọ́ tí bá tún fọ́ lọ́wọ́ màá tún ṣe fídíò ẹ̀. <laughs> màá tún ṣe fídíò ẹ̀ bá gbọ́mọdé fọ́ kò ṣe pé bóyá ńgbà náà kò ṣe pé ńgbà tí bọ́ wá fọ tọ́ ni máa ṣe wá aṣọ ẹ̀ pé wọ́n ti fọ òun bí bá ṣe ń ni máa ṣe fídíò ẹ̀ ó lè jẹ́ lè ní gangan ni o jẹ́ pé ẹnjìníà kó bá mi káwọn bricklayer wà kó wá fọ tó bá ara àwọn bọ́ìsì mi lẹ́nu kó wá bá mi fọ bẹ́ẹ̀ nọ́mbà. lè jẹ́ lẹ́ni kankan wọ́n máa bá mi fọ́ lẹ́ni kankan pọ́sí pẹ́pẹ́ lẹ́ni wọ́n máa bá mi fọ́ ògiri yẹn torí bí mo bí mo plan tẹ́mi ní tẹ́tẹ́lẹ́ nìyẹn ṣé mi tí mo tí mo lọ ra tí mo tí wọ́n ti kó fọ́níṣọ̀ lọ́bẹ̀ láàárọ̀ yìí eré pé àrà táwa bá dá tẹkùn wa bá dá tólógìnì yìí bá tó bá dánrú ẹ̀ wò á dẹran ọbẹ̀ <laughs> salamu alaikum warahmatullahi wabarakatuh engineer àwọn bricklayer tẹ́lẹ̀ fẹ́ bá mi kó wá ń kọ́ mo fẹ́ kó bá mi fọ́ ògiri yẹn báyìí. wọ́n ti ń bọ̀. Thank you àwọn tó wà ká ìdìbò pé. ok ẹ ti fún ọ nọ́mbà mi. ok torí pé gbogbo wọn máa parí gbogbo iṣẹ́ ẹ̀kọ́ tó kúrò ní bíbá ní lẹ́kẹ́ o. Hmm, ok kò sí wàhálà mo wà lórí live program lọ́wọ́ ni mo dẹ̀ ti ṣàdéhùn pé mo fẹ́ fọ́ mo fẹ́ fọ́ gírí yẹn. <laughs> ẹnu kọ́ tètè máa bọ̀ torí pé mi ò mi ò mo wà ní tòsí máa ní káwọn security lọ mi pàdé wọn ní ojú ibi tó bá dé kò sí wàhálà salamu alaykum àràtẹ́kùn wa bá dá tólógì ní bá dánrú ẹ̀ wò <laughs> you are a eléyìí you are a mad boy you are a mad boy eh, am I a mad boy ẹ̀fọ́ ẹ̀fọ́ àbí má ronú má ìdí ẹ pé báwo ló ṣe jẹ ó ti dá fún mi ti pẹ́ o mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ ìwọ ló ń dáùtù o torí pé mo wá ń mo wá ń ẹsasáìsì dáadáa tọ́lọ́run ṣe fún mi ń sìn mo wá fẹ́ máa jayé mi ń sìn ìwọ wá sọ mi pé bí báwo ló ṣe jẹ má sọ bẹ́ẹ̀ torí ó ti dá fún mi ti pẹ́ ṣé o ti gbọ́ ó ti dá fún mi ti pẹ́ ìwọ ló bìlífù mi believe bìlífù mi pé ó ti dá fún mi ni ṣé ti gbọ́ o ò bìlífù pọ́lọ́hún ṣoore fún mi ìwọ ló bìlífù àwọn tó mọ̀ mí mọ̀ pé gbogbo tí mo lè wù kí máa ra yìí kò ní ìtumọ̀ sí wọn tó rán mọ bọ́lọ́hún ṣe kẹ́mi tó sọtúbọ̀ wọ́n mọ oore tọ́lọ́hún ṣe fún mi bóyá tó àwọn tó mọ̀ mí mọ̀ pé oore tọ́lọ́hún ṣe fún tó bá nóun fẹ́ ra private jet ó mọ ohun tó sọ o ó mọ ohun tó sọ o tó rọ́lọ́wọ́n bá kẹ àwọn tó mọ̀ mí mọ̀ pé confam nìkan tí mò ń sọ. So tó bá lọ fẹ́ ra private jet ó mọ tó ń sọ ọlọ́run ọba kẹ ó lè má yìí sí kàwó private jet o ó mọ̀ má fojú torí pàjọ ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì kó máa fojú ẹ̀wọ̀n mi ṣé kìmọ̀lẹ́lẹ́ àná ọmọ ọ̀pọ̀ ọlọ́run ọba ṣoore fún mi mo rò pé nígbà tí èmi àti wọn tí mo fi mo fi lé wọn pé sheik mo mà ra lé mo mà ra lé kékeré kan sí bí báyìí báyìí báyìí sájà nígbà tí mo ra lé náà nígbà tí mo ra lé náà tán sheik ọba ní àkíjẹ́ káwọn wò ń bá fi wọ́n ní àbáṣáyé ah, di ilé yẹn da tó but ṣé ìwọ tó máa ń láwọn èrò rẹpẹtẹ tó náwọn tiẹ̀ tó máa wá kí ẹ tó ń ṣe gbogbo èyí ṣé inú ibi tó wà yẹn náà ni wọ́n máa máa wá tó níyàwó tó láwọn ọmọ ibẹ̀ yẹn máa ti táìtì ju àbáṣáyé di ibẹ̀ yẹn máa ti táìtì ju tọ́lọ́ bá kádàrà ṣé wọ́n fẹ́ ta kejì ni wọ́n fẹ́ ta ni ó dẹ̀ rámọ̀ rámọ̀ ọlọ́nkẹ́ mo ní ṣèkì wọ́n ní ah, má rojú owó arojú owó kì í ṣẹ̀ṣọ́ ọlọ́run kẹ́ owó wà lọ́wọ́ ẹ ra àwa mọ bó ṣe ń lọ ra orókè mo ti gbọ́ ṣèkì ọlọ́run ò ní pọ́lá ṣèkì wa mùránì ẹlẹ́àrún gbogbo tó ń fẹ́ àti tó ń fẹ́ yìí tó ń bí wọn nú gbogbo tí ò tẹ́wọ́ lọ́rùn kọ́lọ̀ bá wa yọ kún gbèsè ayé wọn dáadáa tó ń fẹ́ kọ́lọ̀ jọba bá wa ṣe fún wọn àáfàá dáadáa ni wọn tó dẹ̀ ń fẹ́ dáadáa fún àwọn èèyàn wọ́n wò pé ibà ah, kéré fún ẹ tó bá pẹ́ lómi ní àwò pé ó já abáwálá ẹ lọ inú wọn dùn wọ́n ní lọ́ra kejì sí lọ́ra kejì àfàsàìdì èsì ti fẹ́ gbọ́ lọ́la n ti fẹ́ gbọ́ lọ́la ni pé mo ti ra kejì o mo ní mo ti gbọ́ láṣẹ ọlọ́run mi ò ráyè mi ò ráyè lọ bẹ ńjọ́ kejì ìgbà tó tó bí ijọ́ kẹ bí ọjọ́ kí bí ọjọ́ karùn-ún àbọ̀jọ́ kẹfà tí mo lọ mo kọ̀ pa àwọn ẹ mo pa àwọn yẹn ńjọ́ kejì àwọn ni à ah, pé ó kà àwọn máa fílẹ̀ fún mi mo á ní kọ́ wá wọlé bá lọ ṣètò àti mo ṣètò ìgbà tó wá lé jọ́ Sunday ni mo wá lọ́bẹ̀ ni mo lọ wò yẹn mo wá á ọlọ́run já soríire àdúpẹ́ fọlọ́hún àdúpẹ́ fọlọ́hún àwọn tó mọ̀ wá mọ̀ pé ti wà á lẹ̀ ti pẹ́ ẹ bèèrè lọ́wọ́ Ṣúbùrè ẹ àwọn èèyàn abẹ lọ́wọ́ Alhaji Dosunmu ọlọ́run kẹwàá àwọn èèyàn tó mọ̀ wá tó mọ̀ wá face to face fast and fast láti àwọn fresh wọ́n mọ̀ pé ọlọ́run kẹwàá kò ń ṣe lẹ́nìí ẹ̀ tẹ́ bá wá rí tẹ́ bá wá ń bèrè pé báwo lè jẹ́ torí pé ẹ̀ mọ̀ wá ni ẹ̀ mọ̀ wá rárá Eh, mi ni awo Facebook ni En ṣe báwọn náà ń ṣe Facebook ṣọ́ ti rówó ń bẹ̀ ni wọn ko wo bẹ̀ káwọn náà nà kọ́ fi kọ́ fi kọ́ dọ́rú ẹ̀ wò o lè ra géètì lájà débi pé o fẹ́ nílẹ̀ kìíní débi pé o fẹ́ ilé ilé yìí tẹ kọ́ owó fẹ́ǹsì ta owó fẹ́ǹsì wa lásọ̀gàn wọ́n ju gbogbo ilé tẹ náà kọ́ lọ ní inú òkúta ìwẹ̀lẹ́lẹ́gbẹ̀ẹ́. <laughs> tó tọ́ ni o sẹ́nu <coughs> òkúta ló pe lólóǹgbé làbí bo lólóǹgbé ari <coughs> owó fẹ́ǹsì lásán ọwọ́n ju gbogbo ilé ẹ̀ lọ kí wọ́n lè wá pariwo tó ń gbó bí ajá fún wọn ni ẹ ilé onílé ni o èmi lọ èmi tí bá dán wò pé mo ilé onílé ni mo fi post káyé mi bàjẹ́ èmi á fi ilé onílé post fi ilé onílé post gbàtọ́ ọlọ́run máa ṣe lọ èmi ò ṣe ní ẹ̀yin oní fake life èmi ò ṣe fake life èmi ò ṣe fake life o tí n bá lówó lọ́wọ́ mi ò lówó lọ́wọ́ ni ṣé ọlọ́wọ́ ọlọ́wọ́ màá ṣe wá bọ́ta lé ní màá ní kíní kọ <laughs> màá bọ́ta lé ní kí fẹ́ kí ni bẹ̀ kí n ṣe pé yes ọlọ́run ti ṣe lé fún mi o tí bàtà wà fẹ́ parọ́ màá wá mú ṣèkì mọ́lẹ̀ lẹ́yà <coughs> màá wá mú ṣèkì mọ́lẹ̀ lẹ́yà màá fi wọ́n parọ́ ah, màá wá wọ́ ṣèkì mọ́lẹ̀ lẹ́yà sínú rọ́ ṣé <laughs> ayé bàbá yìí máa ti ayé ayé ayé ẹ̀yìn wèrè yìí máa ti bàjẹ́ màá wá ti ṣé kìmẹ́rẹ́ àbọ̀ nu yámayàmá ṣé ṣé kìmẹ́rẹ́ á wà nu ẹni téèyàn fi wọ́n wà nu wọ́n wà nu ẹni téèyàn fi ń ṣeré ni ṣé ṣé kìmẹ́rẹ́ àkéré nu ayé débi pé irú wọn lè yá máa fi sínú inú àwọn ọ̀rọ̀ rọ́dọ̀rọ̀dọ̀ ṣé kìmẹ́rẹ́ àni máa fi sínú ọ̀rọ̀ rọ́dọ̀rọ̀dọ̀ mo rí pé ni re ni wọ́n tó máa ń dunú sóore èèyàn ni mo ṣe sọ fún wọn tọ́ọ̀kì ń banú jẹ́ sẹ́ni bọ́dì oore tó bá ṣe inú wọn máa ń dùn sí ni ni mo ṣe pọ̀ wọ́n pé ṣèkì ah, torí ọlọ́run ọlọ́run máa ṣe nǹkan báyìí fún mi nígbà tí mo kọ́kọ́ ra àwọn mọ́tò méjèèjì yìí lọ sí black yẹn sheik mẹ́lá mo kò lọ bá pé sheik afáàmì ẹ eh, sheik ah máa ra mọ́tò báyìí báyìí báyìí hello salaam alaikum. èèyàn kan ló pè mí fún kò máa pè yín padà jàre ok Se àwọn la bínú oore èèyàn wọ́n máa ń dunú pẹ̀lú oore èèyàn ni kí wá ló kàn wọ́n pẹ̀lú pé ọlọ́wọ́n bá ṣoore fún mo rí pé èèyàn rere ni wọ́n mo ṣe fi wọn wọn nígbà mo ra mọ́tò mo kó ba bá wọn pé ṣé mo ra mọ́tò báyìí báyìí ah kí ló ba àbáṣáyé ni mọ́tò yìí pọ̀ ah eléyìí ti pọ̀ ju ọ kí ló dé wọ́n ní ah ohun tí nàìjíríà yín gbà nìyẹn nígbà tí wọ́n ti rí eléyìí wọ́n ti rí eléyìí tí mo ra yìí wàláì wọ́n ti rí mo ra ilé pé àwọn tèmi ní mi gbọ́dọ̀ máa wà jáde mo ní rọ́ọ̀mù bẹ́ẹ̀ ni sílé mi ni òun ni mo tún kì mọ́lẹ̀ mo tún fi ń jayé kiri wọ́n ní àbá àwọn security mi kan dùn pé kí n máa gbé black ẹ̀ mo ní rọ ilé gbọ̀ngàn ni mo láì mo ra fúnra tèmi ni mi ìfẹ́ kẹ́lẹ́bọ̀dì bàbá mi wà àfẹ́ kọ̀ọ̀kan ni màá ní ya driver wọ ilé ẹ̀nà ọ̀yà ẹ̀kọ́ àwọn méjèèjì yẹn ní gíláàsù ṣìdádùn ẹni so máa ń pariwo fún yín pé àwọn gíláàsù ṣìdádùn tẹ̀lé mi kó rò pé ẹnu ni ẹ̀ta yìí ẹ̀ ti bàjẹ́ wá ń pé

tó bá mọ̀ kọ́ máa kí fún mi pàfà àdúrú ń ta ti ọ́fà ẹ̀ ò wá bá wa rajà olókòwò lé lọ síta tó lè tún máa sọ nìyẹn. ẹ̀yin mọ̀ríkà sí ẹ̀yin mọ̀ríkà sí ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ẹ gbé làákàyè yín kalẹ̀ tíjà bá wà ẹ jẹ́ apá tìfẹ́gbẹ̀. ǹjẹ́ wọ́n gbọ́ rí pé ọmọ ṣéwù ádámọ̀ kan ó jìbìtì rí ó gbọ́ rí a lè máa fa ọ̀rọ̀ ẹ̀sìn a lè máa fa ọ̀rọ̀ ẹ̀sìn o èyí mọ Markaz ṣé tábàjọ ń fa ọ̀rọ̀ ẹ̀sìn ìjọ wo ni mo parọ́ mọ́ kan nú ọmọ Markaz ọmọ ṣé wàá dámọ̀ rí pé ó lu jìbìtì rí ìjọ wo lèmi sọrú ẹ̀ kéèyàn ní ìkànnú ọmọ ṣé wàá dámọ̀ o ó lu ó wà nú àwọn tó lu àwọn jìbìtì tó wà involve nínú jìbìtì tó lu àwọn ẹ̀yin ọmọ Markaz ẹ̀dẹ̀gbẹ́nu dákẹ́ gbogbo yìí fọwọ́ ràn ṣé ẹ mọ̀ pọ́n wọ́n dìfẹ́mù ṣé wàá dámọ̀ nìyẹn pé ṣé wàá dámọ̀ o lẹ́yìn ikú ṣé wàá dámọ̀ o wọ́n ń dúndò pé ṣé wàá dámọ̀ wo tó sọ pa bàbá yẹn wo ní téèyàn kan sọ jáde nípa ọ̀rọ̀ ṣé wàá dámọ̀ no matter bó bá ṣe lè wù kó rí òwa ń sọ òwa tó bá jẹ́ pọ́nrú ẹ̀sìn ọ̀tọ̀ òwa náà ń bò wọ́n láṣìírí kí lẹ fẹ́ẹ́ fà débi pé ń bò wọ́n láṣìírí òwa sọ pé ọmọ ṣé wàá dámọ̀ lu jìbìtì ẹ̀yin ọmọ no wa wá la etí yín ẹ wá gbọ́ dàsúpé tó sọ yẹn ṣó ráìtì àbí dàsúpé tó sọ yẹn òdodo ló sọ ó dẹ̀ ráìtì láti sọ gbangba ẹ dẹ̀ ń pariwo pa ẹ nífẹ̀ẹ́ se wà á dámọ̀ ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ mọ́díkàsì ṣé fẹ́ ṣé wà á dámọ̀ náà lẹ́ni ṣé fẹ́ wa wà á dámọ̀ lẹ́ni kéèyàn bọ́ta kó sọ jáde pé ọmọ ṣé wà á dámọ̀ lu ó lu àbúrò òun jìbìtì ọmọ ṣé wà á dámọ̀ ẹ̀yin ọmọ mọ́díkàsì náà wá dákẹ́ ẹ wá ẹ̀dẹ̀ ń pariwo pé ẹ nífẹ̀ẹ́ Shehu Adamu tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ìfẹ́ Shehu Adamu lẹ́ni ẹ mọ mọ́díkàsì ṣe ẹ nífẹ̀ẹ́ Shehu Adamu pẹ̀lú èlé tẹ̀ ń ṣe ṣé Shehu Adamu sọmọ ẹ̀yìn wọ́n gbọ́ orí inú tàn a lè máa fa ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ tá a bá ń fa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ pé àgbà ilé àgbà ilé lu jìbìtì irúfẹ́ wo lẹjọ ní síra yín irúfẹ́ wo lọ ní sí ṣéwà dàbọ̀ irúfẹ́ wo lọ ní ṣéwà dàbọ̀ bisimilá. irúfẹ́ wo lọ ní sí ṣéwà dàbọ̀ irúfẹ́ wo lọ ní sí ṣéwà dàbọ̀ torí wọn náà bọ́ tá a sìn wà lólùfẹ́ mọ́ríkàsì nìyẹn wà bọ́ tá a sìn wà ní polólùfẹ́ ṣéwà dàbọ̀ nìyẹn wà lóun di òun dìfẹ́ǹdì ṣé wàá dámọ̀ ọmọ mọ́dúkàsì ni ẹ ó wá fetí ara ẹ gbọ́ pọ́ ọmọ ṣé wàá dámọ̀ lu jìbìtì ó wá dákẹ́ dàsópé tó ń sọ yẹn òdodo ló ń sọ ṣé ọmọ ṣé wàá dámọ̀ lu jìbìtì ni ṣé n tó sọ yẹn da tó bá tiẹ̀ wá jẹ́ kó rí bẹ́ẹ̀ tèmi dẹ̀ bìlífù pé hundred percent kò rí bẹ́ẹ̀ tó bá wá jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó irú ṣé irú ibi tí yàn ń lé irú ọ̀rọ̀ yẹn sí nìyẹn ṣé bi ṣé ìfẹ́ ṣé wàá dámọ̀ náà ló ní lómi lé sí gbangba ẹ̀yin ọmọ mọ́ríkàs ẹ jára yín ẹ wàá dúró ọ̀tọ̀ sọ pa ṣé wàá dámọ̀ ṣó dà bẹ́ẹ̀ wà láìwọ̀n bí aláyàmídàkẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń jọ bẹ́ẹ̀ sí ṣé wàá dámọ̀ mo lè fa ọ̀rọ̀ ẹ̀sìn pé tí ṣé wàá dámọ̀ sọ ìsọkúsọ náà sọ pa ẹ̀sìn tí bá rí pé ìsọkúsọ náà sọ màá dẹ̀ dúró lé lórí ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn mi ò wá nítorí ẹ̀ parọ́ pé ọmọ wọn lu jìbìtì ọ̀rọ̀ yẹn tóbi o ọ̀rọ̀ yẹn tóbi o ẹ̀yin ò yẹn wo ntí Saheed Shittu ó sọ̀rọ̀ nípa àwọn àfa ìwọ tó bá ní kéèsì pẹ̀lú mi mo ń sọ fún Dr. Ali Fulani mo sọ fún Dr. Ali Fulani mo dẹ̀ sọ fún àfa Sheikh Labib mo sọ fún Sheikh eh, Sheikh eh, Kamilu kọlọmọṣẹ bá pọ àwọn àfa wa mẹ́ta náà lè mo sọ fún wọn pé ìwọ tó bá fẹ́ bá mi fa wàhálà tó bá sọ pé mo mo dìféèmù ẹ sọ jáde tó bá jẹ́ pé o ní kí n o fẹ́ kí n bẹ́ẹ̀ ni màá bẹ́ẹ̀ tó bá fẹ́ kí n bẹ́ẹ̀ tó bá fẹ́ bá mi fa wàhálà mo ṣe tán wàhálà tó bá fẹ́ kí n ma màá bẹ́ẹ̀ pé o parọ́ báyìí mọ́ mi Saheed Shittu o wàláì màá bọ́ta màá ṣe fídíò màá bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ kó fẹ́ mi fa wàhálà mo ṣe tán wàhálà mo sọ fún ṣèkìlọ ṣèkìlọ àlùfáà ni pé mo ya twenty million naira sọ́tọ̀ báyìí mo kó sẹ́gbẹ̀ẹ́ báyìí pé tó bá fẹ́ bá mi fa wàhálà mo kò sẹ́gbẹ̀ tó bá tó bá nídìí sí máa ń fowó sí tòótọ́ ni mo ń sọ o mo kò sẹ́gbẹ̀ báyìí tó bá fẹ́ fa wàhálà mo kò sẹ́gbẹ̀ kan pé mo kò sẹ́gbẹ̀ pé owó ilé mi fa wàhálà ni mi ò fẹ́ fọ ọkàn tó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí wàláì wàláì tàlà ìsúnmọ̀ mi láì lẹ̀sìn láwà béèrè lọ́wọ́ dr alifulani wá sọ fún ẹ mo kò sẹ́gbẹ̀ báyìí pé mo kó twenty million kò sẹ́gbẹ̀ báyìí mo ń wojú ẹ báyìí pé tó bá fẹ́ bá mi fa wàhálà bàbá bẹ́ẹ̀ fa wàhálà ṣùgbọ́n tó bá ní pé mo jẹ̀bi ẹ̀ wà láì bí rọ́bìlì kábà máa bẹ́ẹ̀ tó bá ní kí n bọ́ta kí n lọ make apology lórí tí mo sọ ń pa ẹ̀ tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ wà láì máa bọ́ta máa bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá kó fẹ́ bá mi fa wàhálà kókó òun ẹ kó fẹ́ bá mi fa wàhálà o kó twenty million sẹ́gbẹ́ pọ̀ tí bá ná twenty million yẹn kí n tó na tọ́ máa tún fowó sí màmá tọ́pù ẹ̀ up confam ní ayé onírọ̀ nídà pé lọ́wọ́ dr alifulani mo sọ bẹ́ẹ̀ fún wọn báwo pé a. Ah, ẹ kìnìún kọ kọnfàmù ni mo sọ o ayé onírọ́ oníta oníta fẹ́ tó bá parọ́ bèè lọ́wọ́ ṣé kamilu bèè lọ́wọ́ dr alifunani bèè lọ́wọ́ afárá bíbù lágbàjì ó sọ bẹ́ẹ̀ fún wọn bẹ́ẹ̀ yes ṣùgbọ́n tó bá rí pé mo jẹ̀bi ẹ̀ tẹ́mi náà rí pé mo jẹ̀bi ẹ̀ wàláhì máa bẹ̀ máa bọ́ tàbá yìí máa ṣe fídíò máa dẹ́ bẹ̀ dáadáa máa farabalẹ̀ bẹ̀ máa bẹ̀ tí gbogbo èèyàn máa mọ̀ pé mo bẹ̀ pé mo jẹ̀bi Pa pàmò mi kọ́ máa mi ò ní èmi ò tijú màá bọ́ tàbá ìtì máa sọ pé ah n tí mo fọ́n palágbájá ìyá mo rọ́ǹgì mo rọ́ǹgì má bínú torí ọlọ́run mo rọ́ǹgì ṣùgbọ́n tó bá rí pé bókò hùn ẹ́ pé o fẹ́ bá mi fa wàhálà mo dúró oore yálà ìyá ò ní jèrè mo dúró tiẹ̀ lọ́rùn abẹ́ ń ṣe èrè kan sọ pé olóòrànù mo ti blọ́ọ̀kì ó ní bòlùbọ́ ti ní twenty million fẹ́ fi jà ayé ìyá aláyọ̀ ò ní dá báyìí tó pé èmi ó rò pé ilé tí mo rà EFCC ló bá pè fún mi pé kọ́ wá bèrè pé níbo ló ti rówó tó fi ra lé ilé ṣe tí ò ń ṣe ọ̀rọ̀ hundred million àbí rò pé èlò èlò ló ń tẹ ẹyọkọ ládùúgbò mi ilé tó ń ṣe hundred million ẹyọkọ wọ́n ara mo ara méjì mo wá ní ẹja pọ̀ ó yá ẹ máa kó fọ́níṣọ̀ lọ bẹ̀ rò pé mo jówó yẹ gbé <laughs> ó rú ẹ lójú bọ́lá lè jẹ ó rú ẹ lójú ó rú ẹ lójú àánú ọlọ́run ni ọdẹ tọ́lọ́n bá ṣàánú ẹ̀ á máa ru ayé lójú ni tọ́lọ́n bá gbàánú ẹ̀ dè á ru ẹ lójú ṣó ti gbọ́ á ru ẹ ní ojú tọ́lọ́n bá ṣàánú ẹ̀ ru ẹ̀ ó máa ń ru àwọn èèyàn lójú ni pé ah báwo ló ṣe wá jẹ́ báwo ló ṣe wá jẹ́ ẹ́ iṣẹ́ iná kọ́ làwa ń ṣe iṣẹ́ iná iṣẹ́ iṣẹ́ wo làwa náà ń ṣe ó lè má ṣe tọ́lọ́n bá tọ́lọ́n bá fàlùbáríkà sí iṣẹ́ tiẹ̀ ó lè fi wéè. E àpẹẹrẹ pọ́lọ́wọ́n bá ń gbàdúrà mi ló ń rí yẹn àpẹẹrẹ pé kò nídìí kò ṣẹ bọ àpẹẹrẹ pé kò nídìí kò ṣẹ bọ òun nìyẹn pé tó o bá ṣẹ bọ àṣé òṣè samilari ló kọ́mẹ́ǹtì síbẹ̀ yẹn ta ló ń bú mi máa bú mi lọ́nà tó bá fẹ́ bú mi bú mi náà kí ló dé <laughs> ẹ̀ bá bú ẹ̀ bá bú òsì láyé mọ́ra àpẹẹrẹ pọ́lọ́wọ́n kẹ́mi náà ló ṣe ń bú mi máa bú mi lọ mo láìkẹ́ máa bú mi lọ ṣé Sàámì Lárè ló kọ́mẹ́ǹtì náà bí ọkọ̀ lọ lo kíní ẹ tó bá bú mi ó dà bẹ́ẹ̀ bú mi ẹni Oh, ò bá dá fún ọ kí n bú o Saheed Shittu ni o Saheed Shittu ni o ti bá jí màá kọ̀ wọ fún ẹ adúpẹ́ o wọ́n pariwo mi o lọ́tún lọ́sí mo dúpẹ́ fọlọ́hún wọn sọ pé Saheed Shittu ó gbá ó gbé bọ̀dá ló lọ rọ́ọ̀bù o Saheed Shittu ni o Saheed Shittu ni o Saheed Shittu ni mo ọlọ́njà sórí rẹ̀ wọ́n kàn gbogbo bí táriwo mi ò dé wọ́n kàn pariwo mi wọ́n kàn ń pariwo mi káàkiri lọ́tún lọ́sì inú inú mi dùn mí ní àmọ́ ah, dúpẹ́ fọlọ́run ẹ máa pa ẹ máa pa ẹ máa pa ẹ máa pa kiri ẹ máa pa kiri ìpolówó tí mi ò sanwó fún mi ò nídìí ogun òkìkí yìí tí irú akéwòjẹ pọ́ọ̀kì náà ń ṣe yẹn tó ń lọ ó wá ń lọ ó ń grant interview pẹ̀lú àwọn àwọn press ẹni tí ẹ̀ka kọ́kọ́ mú nìyẹn o òun gangan ni problem Islam àlà àṣírí ẹ̀ ti tú àwọn tó gbéṣẹ́ fún ẹ pé kò lọ báwọn gbàtà lọ lọ́hùn-ún lẹ̀ ó wá ń lu ète wọ́n gbéṣẹ́ fún ẹni ẹ̀yìn Ìlọrin tákẹ́ oúnjẹ ẹlẹ́dẹ̀ bá ti wá lọ́rin ẹ má wẹ́kọ̀mù ẹ̀ mọ́ wọ́n gbéṣẹ́ fún ni o wà láìta láì ayé onírọ̀ ò ní da wọ́n gbéṣẹ́ fákẹ́ oúnjẹ ẹlẹ́dẹ̀ ni o wọ́n gbé wọ́n gbéṣẹ́ fákẹ́ oúnjẹ pọ́ọ̀kì ni o tó tọ́lẹ̀ gbọ́ yẹn o pé kó wọ́n bá wọn kó wọ́n máa láìtì kéèsì yẹn kó bá wọn fẹnu gbàtà lọ lọ́hùn-ún ó lọ bá àwọn lọ́yà kan nílọrin mi ní sọ mi ní gbẹ̀yìn débẹ̀ mi ní gbẹ̀yìn débẹ̀ ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ pé òun ń jà fún sìlámù wọ́n lọ wọ́n plan báyìí fẹ́ gbàdá lọ́lọ́run lẹ̀ gbogbo eré tó ń sá o gbogbo eré tí wọ́n jọ ń o ẹ wá rò pé bóyá sìlámù ló ń jà fún irọ́ o kò jà fún sìlámù rárá ẹ máa rí pé ó fẹnu gbàdá lọ́lọ́run lẹ̀ ó ṣàn gbálẹ̀ ó ń láìtì kéèsì yẹn níta ẹ fura sí kí ló wà láàrin akéwòjẹ park kí ló wà láàrin wọ àti tàlọ́lọ́ akéwòjẹ park kí ló jọ wà láàrin àwọn ta ló gbéṣẹ́ fún ẹ akéwòjẹ rẹ akéwòjẹ park kí ló wà láàrin wọ àti tàlọ́lọ́hún ta ló gbéṣẹ́ fún ẹ pé kó wá bá wọn gba tàlọ́lọ́hún lẹ̀ àwọn ta ni ah, ah. àwọn ta ni àwọn ta ló gbéṣẹ́ fún ẹ Mr. Akeoje Pork pé kó wá bá àwọn gbàtà ọlọ́run lẹ̀ ta ló gbéṣẹ́ fún ẹ ẹ wo oúnjẹ mi ti rẹ́dí jẹ́ lọ jẹun òsì òṣèṣèlú kò ṣeéṣèlú òsì òṣèṣèlé kò ṣeéṣèlé bọ́lá omi bá nà wọ òsì sórí ẹrú sórí ẹrú tó bá ń dá fíṣẹ̀ bílì ìlàyò òsì ò ní jẹ́ ó lè na kò ní jẹ́ ó lè na rọ̀bùlì álàmì ìnà ọba ẹ̀dá dákun má nà ọwọ́ òsì sọ̀rọ̀ mi dákun má nà ọ̀ka òsì sọ̀rọ̀ mi ò dákun má nà ọwọ́ òsì sọ̀rọ̀ mi ò dákun má nà ọ̀ka òsì sọ̀rọ̀ mi dákun má nà ọ̀ka òsì sọ̀rọ̀ mi àdúrà mo ṣe màá tún tún kọ fún ẹ oní repeat it màá tún kọ. eléyìí ni yẹn blọọkì ẹ tó bá ṣe ń bú mi ni mo blọọkì yín àní òṣì òṣèṣèlú kò ṣeéṣèlú òṣì òṣèṣàyé kò ṣeéṣàyé bọ́ọ̀lù ọ̀hún mi bá nà ka òṣì sórí ẹrú tó bá ń dá fíṣẹ̀ bílì láyé òṣì òní jẹ́ ó lè náà kò ní já ó lè ná audio money là á máa ná òun là máa ná <laughs> àwọn ò ní ná audio money tàbí já láyè tábàlà fún ẹ lówó àfún ẹni tí ò bá sí màá ní kò sí mi ò ní mi ò dẹ̀ nínú ní kí ló fẹ́ ṣe yes ọkọ̀ sẹ́ńtọ́ da owó kì í dà bẹ́ẹ̀ ni nígbà mi wà kó lè má sọ lọ́wọ́ mi tàbí fowó ṣe bísíǹsì lọ kówó tó dé nígbà mi ó máa ń pẹ́ àìmọye àwọn ilẹ̀ tá a ra rẹpẹtẹ sílẹ̀ anílẹ̀ lájà ó wà lẹ́kì ó wà ń bá dùn ìwọ tó wá fẹ́ bá wa ara lẹ̀ àìtalẹ̀ lọ́wọ́ o tó wá fẹ́ dá kọ́ńpìlì lẹ̀ àwọn ilẹ̀ pọ̀ o fẹ́ dá lé iṣẹ́ lẹ̀ ni o fẹ́ dá kọ́ńpìlì lẹ̀ ni o fẹ́ ra lẹ̀ ni àwọn èèyàn ń ra lẹ̀ lọ́wọ́ wa inú wa ń dùn adẹ̀ ń ta ọlọ́run dẹ̀ fa àlùbáríkà sí àwọn èèyàn gidi àtúntalẹ̀ fáwọn èèyàn tó tún fẹ́ fi kọ́ estate tẹ́pẹ́ àwọn náà ra lọ́wọ́ wa wọ́n fẹ́ fi kọ́ estate tí wọ́n náà bá fẹ́ ralẹ̀ pé nọ́mbà wa pé wa adẹ́ lóhùn àwọn ilẹ̀ gidi tó legit tí òun ṣe lẹ́ jìbìtì pé mi wọ́n ń bèèrè pé báwo sáyẹ́dì tútù báwo lè jẹ ẹ́ ṣé tó bá ń tajà òkè ń jèrè ni àṣepọ̀wé ẹ̀yin ò jèrè ni ayé yìí ò ṣe dà láàṣẹ rí lára yín àpẹẹrẹ pé mò ń jèrè níbi iṣẹ́ tí mò ń ṣe ọlọ́run fún àlùbáríkà sí lùyí tẹ́ ń rí yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ni wọ́n á fọ́ Ah, ó lọ lélẹ̀ ó lọ lélẹ̀ mú jèrè ní mú tájà mú jèrè mú rẹ̀ yìí ń ta àwọn èèyàn yìí ń ra ah, ó mọ iye owó ilẹ̀ táwọn ọkọ̀ táyìnwá ara lẹ̀ táyìnwá ara lẹ̀ báwọn fẹ́ fi kọ́ nǹkan táyì ń ta fún wọn. ó jókòó ẹ jẹ́jẹ́ bismillah ó jókòó ẹ jẹ́jẹ́ tọ́lọ̀ bá fi ṣoore fẹ́ rú ẹ̀ tọ́lọ̀ bá sọ pé ọ̀nù ẹ lélẹ́yìí tó wá fa àlùbáríkà sí i táwọn èèyàn bá fẹ́ rà a àbáṣà yìí a trust ẹ kò lè lu jìbìtì ó ń ta kò ní parọ́ kò ní ṣàbòsí wa kò ní jàǹbá wa ẹ kówó fún ó máa ta fún yín ẹ ẹ ó mọ̀ pa pẹ̀rẹ̀ pọ́ lọ́wọ́ bá fà lùbáríkà sọ̀rọ̀ èèyàn nìyẹn òwà ń bèrè pé báwo lè jẹ́ a ó gbọ́ ni safety also garden with conjunction with àbíkínà pé ṣé conjunction ni bí conjunction bí a conjusted ni bí a conjust with numerous of <laughs> garden eh ṣé conjunction you congested are congested Then ni congested in the traffic wà ó wà congested ẹ eh, are ìwé òyìnbó bóyá congested náà lóde o bóyá conjunction ni o congested No o wọ́n ṣáà lo òyìnbó kan wọ́n fi join ẹ̀ papọ̀ mi ò mórúkọ òyìnbó yẹn ọlọ́wà bá yín ojú ẹ̀ ọlọ́run fa àlùbáríkà sọ́rọ̀ ti wá ní Mr. Elebi ẹ eh, ọlọ́run fa àlùbáríkà sọ́rọ̀ ti yín ni ó fi sọ́rọ̀ ti àwọn èèyàn ńláńlá wọn wá ń bá wa rajà àwọn èèyàn gidi wọn wá ń bá wa rajà wọn wá ń bèrè pé báwo ló lè jẹ hmm, báwo lè jẹ ó fi síbi jẹ ni ó tún fọwọ́ jẹ àní òṣè òṣèṣèlú kò ṣeéṣèlú òṣè òṣèṣèlé akéwùjẹlẹ́dẹ̀ mo pe fóònù ẹ̀ pé mo fẹ́ ra hundred plot lọ́wọ́ ẹ̀ hundred acres mo pè wàláì mo pè kó o sọ pé irọ́ ni mo pa ó dáùtù ara ọlọ́run ó doubt ó wò pé ìwọ yìí bóyá ó mi lọ sọ́dọ̀ onírọ́ tọ́jọ́ parọ́ wèrè tó ń tọ́jọ́ ń ṣòṣì bóyá ó gbẹ́jọ́ mi lọ sọ́dọ̀ yìnyín wá ní àgbọ̀n ah, ti rówó ẹ má dá lóhùn bàbá ẹ má ṣe kíní kan ìyẹn owó ta fi ẹni tó pè mí à ṣáṣà bí kí ló dé fi mí lẹ̀ mo ń ṣe mi lọ́wọ́ kí ló mo ń ṣe prógàmù assalamu alaikum good morning who is this Okay, how are you? Wrap it. I'm going to bank now. I'm going to bank now. Yeah, call the call the truck guy. Yeah. Anyway, call him. I said, "Shanu, I'm going to make a payment." Fáwọn èèyàn. Yeah òyè òyè ṣèlú kò ṣe é ṣèlú bọ́lọ̀hún mi bá nà wọ òṣì sórí ẹ̀rú akéwòjẹ́ lẹ́dẹ̀ tó bá dá fi ṣẹ̀bí nílá yóò ṣe oníjó lè na hello man hello. address. what do you say. Ade, send me your address, your address. Send me to me on your WhatsApp or SMS. Uh, eh, I will, I will send my secure my some of my security to come and pick the driver to bring them. Okay, okay, okay, okay, fine, okay, fine, no wahala. Àwọn tó fẹ́ wá já sí àsílẹ̀ mi nìyẹn. do you want to deliver? do you want to deliver? Hello, sir. What, what, said, are you, what, do you want to deliver for my house? No, I said that the manager now for bedmate yesterday when you called? Now you close up. Bedmate, okay, now, now they said the chair and the bed. Yes, yes, yes. Okay, I'm going to bank now to do the remaining payment then okay. you will supply it. Okay. Yeah, I'm going okay, there so soon. You send the you send the police, right? Mm. Yeah, I will send my mobile police to come and lead them to my house. Okay, okay, okay, okay. All right, no problem. All right, thank you very much. Okay. Sorry. I ibi tí mo ti lọ ná sí àlànà àti bẹ́ẹ̀dì nìyẹn. Olọ tó bá gọ́gù ẹ̀ wò bẹ́ẹ̀dmate. Kọ́ńpìlì ńlá kan ni tó ń ta bẹ́ẹ̀dì tó ń ta. Kò ń ṣe àwọn wòlé tó ń ta lẹ́gbẹ̀ẹ́ títì o. I have it, àwọn káfíńtà àfìṣógbà àwọn imported àwọn Italian ah ó ṣe ó dá o wàá gbà wàá bùgáyà láyà yín <laughs> ayé onírọ̀ òní da òun níbẹ̀ láti lọ afẹ́ẹ̀lì fúlàní kú rí àbá kamilu rí gbogbo ẹbọ ní gbogbo ah mọ́mọ́dù kí ló dé ọlọ́run lójó rí bẹ́ẹ̀ àní òṣì òṣèṣe lù ú kò ṣeéṣe lù ú òṣì òṣèṣe lé kò ṣeéṣe lé bọ́lá omi bá náà wọ òṣì sórí ẹrú sórí ẹrú tó bá ń dá fíṣẹ̀ bílì láyì òṣì òní jẹ́ ó lè ná ọdí ọmọnì là máa rí ná kọ́lọ̀ ń jọ máa ná ọwọ́ òṣì osùbùrẹ́mọ̀ náà rí lánàá osùbùrẹ́mọ̀ àwọn náà kọ́mẹ̀ntì yẹn kò ní dábò lè rọ afábùrẹ́mù ṣé rọ́ ni tó bá ń dá fíṣẹ̀ bílì láyì òṣì òní jẹ́ ó lè ná kò ní jẹ́ ó lè ná ọdí ọmọnì là máa rí ná ọlọ́njọ́ máa ná ọwọ́ òṣì sọ̀rọ̀ mi dàkún máa ná ọ̀ka òṣì sọ̀rọ̀ mi ò dákun mọ́tò ọ̀ka òṣì mọ́nà ọwọ́ òṣì sọ̀rọ̀ mi ò dákun mọ́nà ọwọ́ òṣì sọ̀rọ̀ mi dákun mọ́nà ọwọ́ òṣì sọ̀rọ̀ mi òṣì ló fà á lọ́wọ́ mi ẹni tó bá rí polóṣì ni polóṣì ni a pé kò dáa fún ẹ ṣáà pè wọlé kó sọ pé ìwọ náà donate five hundred thousand pè wọlé ṣepo osùnbùrẹ́mọ̀ ló kọ́mẹ̀ntì yẹn osùnbùrẹ́mọ̀ owó ọkọ̀ ìyá mi náà kọ̀ǹfàmù ni lánàá àbábàrá mi wà lórí ọ̀pọ̀ mi báyìí mo ní mo wà ń bí oníbẹ̀rẹ̀ oní kí ni mo fẹ́ rà mo ní kọ́ba ní ah, ilé ló da àwọn àmì àti àwọn ọmọ mi àjọ ágìwì àṣàbí ní irọ́ ilé ni kí n mú kí n jọ ilé ni kí n mú mo ní rọ́ àfa Ibrahim náà wọ́n bá mi bẹ àwọn àṣàbí lánàá pé àṣàbí jẹ́ ilé ló fáyìn ilé ló fáyìn kí ni kan ayé onírọ̀ ò ní dà àfa Ibrahim nìyẹn ń bẹ́ẹ̀ òṣì tó sì bá ti pọ̀ lára èèyàn á wá máa fojú òṣì tó wà lára tiẹ̀ a máa fi wo ẹni tọ́lọ́hún ká máa wò pé gbogbo àìkọ̀kọ̀ náà ní irọ́ o àdúrà wa lọ ọlọ́run bá máa ń gbà wọn kan ga ju àwọn kan lọ tí ò rújú ni àánú ọlọ́run ni wàá ń dáwọ́tò ọlọ́run pé ọlọ́run kò pọ́síbù ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ àà ìtọ́lọ́run ti ṣe ti pẹ́ tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe oore tó ti ṣe tipẹ́tipẹ́tipẹ́ táàráyè náà owó yẹn náà kan kó o jọ táwọn pé mo wá wò pé jọ́ olókùn tàbí ẹlò láyé dàgbà kó jọ pé mo ń dáwó private jet jọ láti jọ jọ òṣì private jet wèrèwó jẹ́ oúnjẹ kọ́kọ́ lọ ra lẹ́ẹ̀ka jẹ́ ẹ̀já ayé wa náà ilé mi tó wà ń bàdàn mo ń ṣe lọ́wọ́ o owó tí mo ná sórí ẹ̀ ó ju owó tí mo owó tàbí tàbí ń ṣe lé tí mo ẹyọ kan tí mo owó tí mo ná síbẹ̀ ó ju àárẹ̀ tó wo méjèèjì kọ̀ǹfàmù ní lọ́wọ́ wò ní ẹ̀ dàrú géètì ẹnu ilẹ̀kùn lásán wọ́n ju lé ẹ lọ wo ọlọ́run máa dòjì sí wa ṣùgbọ́n alọ́kà làwọn ọmọ abiam dick ọlọ́run ṣàdúrà la ilẹ̀kùn bẹ wọ́n ju ilé ẹ̀ ilé ẹ̀ wọ́n jù lọ èèyàn tó ló ń gbé inú òkúta àbí wọn ló ń gbé <laughs> kí ni wọ́n ń wí. kí ni wọ́n wí ń sè fún mi lọ́jà rẹ̀. ẹ pa àwọn ilé ìkọjá kásáyé dé báńkì mo ní láti lọ san orúkọ owó tó bá kọjá transfer báǹkì náà ti ń san <laughs> báǹkì náà ti ń tì lọ́jà abẹ́lọ ti ọ̀rọ̀ bẹ́lọ bẹ́lọ sanwó bẹ́lọ ti owó pé ara máa kó bẹ́ẹ̀ ó jẹ́ eight ó jẹ́ eight bedroom pálọ̀ mẹ́rin gbogbo ẹ̀ lábàdẹ̀ kún kan sí ẹ̀rọ abáyé parí salamu aleykum aramọ́tò labarakatu lọ́jà sóríire àápadà parí lẹ́tà ẹ̀yọ́ ọmọ ọlọ́rin ẹ̀jára yín o ẹ̀yin ọmọ ọlọ́rin ẹ̀já ara yín o ẹ má jẹ́ káké oúnjẹ lẹ́dẹ̀ kó wa máa gbé yín mọ́ra kó wa máa wá láìtì ọ̀rọ̀ ta lọ́lọ́run létí yín ó mọ ohun tó ń ṣe o ó mọ ohun tó ń ṣe o aké oúnjẹ lẹ́dẹ̀ mọ ohun tó ń ṣe o ó mọ ohun tó ń ṣe o aké oúnjẹ lẹ́dẹ̀ mọ ohun tó ń ṣe o ó mọ̀ ọ́n wá sí Ìlọrin wá láìtì ọ̀rọ̀ ta lọ́lọ́run létí yín ni o ó mọ ohun tó ń ṣe o ó fẹ́ gbé ọ̀rọ̀ ta lọ́lọ́run yẹn kúrò lẹ́mìí yín ká wá divert kéèsì yẹn síbòmíì tó fẹ́ akéwòjẹ pọ́ọ̀kì fẹ́ ṣe nìyẹn ò fẹ́ yẹn ará lọrin fún gbogbo mùsùlùmí dẹ̀ ni ẹ ń tó fẹ́ ṣe nìyẹn ó fẹ́ mọ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ ni ó mọ tó ń ṣe o tó bá ti wá ráyè àṣìfù èèmù ẹ̀ àwa sasẹ́yìn tó bá ti ráyè fìtà lọ́lọ́run lẹ̀ àwa sasẹ́yìn ẹ̀yẹ̀ máa bá sáyẹ́dì sí tù lọ torí ẹ̀ ló ṣe ń pe backup ẹ jẹ́ àmú ẹ mẹ́jọ lọ ẹ mẹ́jọ lọ kò gbọ́dọ̀ lọ òun ni ẹ mú àní kò lọ mú nẹ́ẹ̀tì wá akéwòjẹ pork èèyàn kan nígbà tí mo pè lákéwòjẹ pork ó ní bí wọ́n ayé ìpín yẹn ló máa ma bí òun ni pé máa ń pè báwọn òyìnbó ṣe máa ń pè pork <laughs> akéwòjẹ pork lọ́njà sóríire ó parọ́ pé òun wà tó òun lọ London òun fẹ́ lọ gbé òun fẹ́ lọ gbé kò ní da fún yàrá ìyá ẹ̀ tó o bá lọ London kó lọ rìpọ́ọ̀tù mi yàrá ìyá ò ní jèrè akéwòjẹ lẹ́dẹ̀ẹ́ tó o bá lọ London kó lọ rìpọ́ọ̀tù mi o ò ní o máa ṣòfò ni tí bá wá dé London kò ní káwọn ọlọ́pàá lóyìnbó kan wá mú nẹ́ẹ̀tì kan fi wá mú mi wàá mọ̀ pé ọmọ lóyìnbó là wà <laughs> mo lè dúró láwọ̀ o ẹ sọjí sọjí tó ń ṣe pé ó ṣe kinní kan tó bá lè púrúfù pé èmi gbé ìwòwò anybody jáde tó bá lè púrúfù ẹ fún ìjọba UK ẹ wò káwárì bóyá o fẹ́ mú irọ́ wàá rò páwọn ìjọba UK wá gọ̀ ẹ̀ẹ́bẹ̀ yẹn máa ń sọ nàìjíríà yẹn máa ń parọ́ mọ́yàn wájú ọlọ́pàá o rò pé London wá jẹ́ bẹ́ẹ̀ ó gangan ṣá akéwòjẹ park akéwòjẹ park mi ò dẹ̀ mọ̀ ń pa ẹni tó ń pe fóònù ẹ̀ ò ti bá mọ̀ ń pa ẹni tó ń pè ẹ̀ kì máa jèrè o èmi ò pe fóònù ẹ̀ ò ti bá mọ̀ ń pa ẹni tó ń pè ẹ̀ kì máa jèrè mi ì mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn bá ń pè ẹ̀ láti London ẹni à ẹ máa bọ́ mi pè wọ́n o tún fẹ́ máa fi rẹ̀ ẹ̀ṣẹ̀ sí ni wọ́n á tún máa tún ẹ pè ní ọ̀dẹ̀ ó kàn fara sílé wọn lọ́wọ́ ni ọ̀dẹ̀ wọ́n bú ẹ sim card tó máa ń tà London tí wọ́n máa bọ́sẹ̀ gbẹ títì tí ò ní di rẹ́gísítà wọ́n àkíní sọ pé wọ́n àkíní rẹ́gísítà sim card London ó máa lọ sẹ́gbẹ́ títì ó máa rà báyìí ó lè ó lè rà kó máa fi búyàn ní London ìwọ wá sọ pé ha ẹ máa bá mi pé nọ́mbà yẹn ó pè mí ó ń bú mi ó wá ń gbé mọ́ ni pé hypertension àbí low hypertension ló máa pa ẹ́ ọdẹ ọmọ London lọ àwọn tó máa fi ẹ pa débi pé wọ́n rí pé ògọ̀ ni pé ẹwọ mugun ẹwọ mugun oníwò ah mo máa tètè wá sí London kí n bá dé London kí n bá fẹ́ ṣe kí ló fẹ́ ṣe fún ọ wọ́n á máa bu ẹ lásán ni wọ́n á fẹ́ bu ẹ pa wọ́n á máa wọ ẹgbẹ́ ìwà bó ṣì ẹwà bó dẹ̀ yìí wọ́n á máa fi ẹ pa ni ìwà kí ó jẹ pọ́ọ̀kì ó làkàì lórí ni àbórí ẹ ò pè ní kọlọ máa ṣe àṣàánú wa jàre ẹ wo ẹ lọ sí lọ án àbọ̀ ni mo aago án mo ni mo lọ báǹkì mo tún fi ṣẹ́fì ọ̀ṣọ́lù di báǹkì lọ́wọ́ tó bá rú ẹ lójú tó bá ní pé báwo lè jẹ àwọn táwọn káwọn bricklayer mi bá ti dé màá tún ṣe fídíò wọn ṣe ń fọ́ ògiri yẹn àá máa ṣe fídíò ẹ kó máa fọ́ kó máa fọ́ kó máa fọ́ yẹ máa fọ́ ẹ máa fọ́ ẹ máa fọ́ ẹ máa fọ́ ẹ máa fọ́ ẹ máa fọ́ gbogbo yẹn máa rí bí wọn ṣe ń fọ́ wọn ṣe ń kó tí àwọlé tó ń to bed tó ń to cupboard tó ń to gbogbo ẹ máa máa ṣó ẹ fún yín máa jẹ kó rí pé ó jura wọn lọ à ń ṣẹgbẹ subhanaka allahumma abiyamdik ọ̀nà ṣàdúrà la anta wọn lọ sàfúrúkà wà túbúlẹ̀ warahmatullahi wabarakatuh.